bádi bó ṣe wá dá fáwọn parun ẹ wọn ní àlọ́ nọmba tú o àti tú àti tú àti ẹ̀wá rí nǹkan kan àrí nǹkan kan ẹ eh, tí wọn rẹ̀ rù kiri lọ́sàn-án gan ẹlẹ́rìí tá káàsù yẹn wọn rìn kiri bí ẹni tó ṣubú ẹ eh, èyí tí wọn mú tán lọ́yàn kókè o amúta ọlọ́gbà sọ fún yàn o kí wọn rìn kiri lọ́dún sí ẹ. Fúnkẹ́. kíre tọ́ ìgàn tí ẹni bóníkè ah, ó lọ jẹ́wọ́ gidi lásán èmi arákìkí ogun ń bọ́ central bank lọ ní ìlòpalẹ̀ owó tó wà bẹ́ẹ̀ mọ́ ah, ìdìbò lórí àlàyé mi nù ń pẹ́ dá fún yàn. I wanna be a billionaire. Yeah. wanna be a thief. Please, hold your weapon above your head. You have been surrounded by the Nigeria police. I you have been surrounded. You have been charged with unlawful possession of weapons. Hey, Under section eight fifty. Àyẹ̀dá fẹ́ sàánú ìbò ní kẹ́ni mo rí ẹni. Kọjá lọ ní rí ẹ dákun. You are to remain silent, but whatever you say shall be used against you in the court of law. Gently turn around. Ah, àgbàtà àwọn ọmọnìyàwó and David. Ah, mo ti láwọn lè dá Gently turn around. Ah, turn around. If you try to place smart, I will gun you down. in the video hope you guys have subscribed to my youtube channel apusa comedy please and please go and subscribe to my channel thank you please help my career thank you in advance apusa abeg come continue from where i stop guys start thinking of sending english here thank you ezeoku.